Murphy Àfọlábí ò ya wèrè ayé ò máa fi ṣèrun aburú wò Èdùmàrè ò fi ìgbé ayé ẹ̀ kò fi ẹ̀rín ìgbé ayé ẹ̀ kò fi sí àwọn ọ̀tá ẹ̀ lẹ́nu. àdẹ̀gbọ́ pé wọ́n là á ní gbogbo lórí kò ṣe pé ó lọ dá síjà. àmọ́ ohun tó ṣẹlẹ̀ àṣírí láàrin àti mọ́fì àtọ́lọ́hún ọba ni. ọ̀rọ̀ ikú mọ́fì tó ṣẹlẹ̀ yìí àṣírí ni láàrin òun fúnra rẹ̀ àtọ́lọ́hún ọba ṣẹ̀dá nítorí pé ibi tí ó ti ṣẹlẹ̀ sí yẹn ibi ìkọ̀kọ̀ ibi àṣírí ló jẹ́ fọ́kùnrin. lẹ́yìn ìyàwó nínú ilé lẹ́yìn àwọn ìyàwó wa nínú ilé ìyàwó kejì ta ni tí gbogbo ọkùnrin ní balùwẹ̀ ni nítorí pé bó o bá wọ balùwẹ̀ ẹ̀tọ́ ni kó o bọ́ tòkè kó o bọ́ tilẹ̀ kó o bọ́ ti abẹ́ ìtò wọ̀ sí ìhà abẹ́ kó o yọ gbogbo ẹ̀ dànù nítorí pé o ti wà lọ́dọ̀ ìyàwó kejì. àárín yẹn àṣírí tó ṣẹlẹ̀ ńbẹ̀ kò yí ẹ̀dá ọlọ́run kan àmọ́ ó yé mọ́fì nítorí pé ó ti wà nínú afẹ́fẹ́ ó dẹ̀ yí ọlọ́run ọba àṣẹ̀dá. ẹ jẹ́ ká fi ètò kulẹ̀. ìyá bàbá mọ́fì àwọn arúgbó méjì tó dẹ̀ dá mi lójú wípé ara ilé tí wọ́n fi àárọ̀ wọn kọ́ tí wọ́n dẹ̀ ń rò yí pé ọjọ́ tí òjò àdìjì bá rọ̀ tó bá fẹ́ pa àwọn ilé táwọn ti fọwọ́ ara wọn mọ̀ yìí ibẹ̀ lọ́gọ́gọ́ làwọn máa sáwọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ mọ́fìdà la ní sà kí lè látara ikú tó pa ọkùnrin lójú mo fẹ́ lè sọ pé mi ò mọ kankan nípa egbò tọ́lọ́jọ́ bá ti dé ọlọ́jọ́ ti dé náà tọ́lọ́jọ́ bá ti dé ọlọ́jọ́ ti dé náà ìlànà nìsí àmọ́ mi ṣe o torí mo fi àbọ̀lábí jẹ́ ìdíṣẹ́ ilé mi tó fi àwọn ọmọ ọmọ ọ̀gá mi ló jẹ́ torí bó ṣe lọ yìí sí àwọn kankan wà tó yẹ ká jọ ṣe pọ̀ nípa iṣẹ́ yìí tí ò sọnù ìwọ́n sí láti ní ìdókúlé mi. Àwọn ìlànà tó pé máa ṣe báyìí máa ṣe báyìí ìyẹn lèmi ò kúrò pé mo ṣe báyìí. Torí gbogbo nǹkan tó fi ilẹ̀ àwọn ìlú báyìí. Sọ̀rọ̀ èyí tó yẹ kájọ ṣe yẹn ni òṣàyè yẹn mọ́ báyìí. Ọ̀dà kìlọ̀ sí ra wọn. Àmì ọlọ́run. Ẹ̀sìn tó ṣe aláìsí báyìí tí lè fẹ́ sùn. mi ò mi ò mi ò mi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ because sẹ́ni àwọn tó bá mọ náà fi dáadáa olóògbé yìí wọ́n á mọ̀ pé tígbìn bá fa ìkara wọn tẹ̀lé àna uh, eh, ẹni àti ìsọ̀rọ̀ láàárọ̀ àná ó yìí sọ fún mi pé lórí káàsì ọ̀rọ̀ ṣẹ́ ó yìí bá mi sọ̀rọ̀ sáọ̀dẹ̀ nínú ọ̀rọ̀ tí ẹ sì sọ àbí gbogbo ìtakùrọ̀sọ yìí kò jẹ́ kò jẹ́ kò dàbí ẹni pé wọ́n ti ẹ̀ ń dágbére rárá nínú nǹkan tí ẹ jọ sọ. ẹ̀wọ̀n ó dágbére ìbò ara ò fún mi irú kí náà sọ ó dágbére bóòrò ṣe lọ because nígbà tí ó bá mi sọ̀rọ̀ last ó pè mí pé kí n máa bọ̀ wá sí Àjàó Estate mo wá sọ fún pé mo ń ṣe kankan lọ́wọ́ ní kòròdú pé mo bí sí ó wá ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo bímọ ni pé kí ni mo lè máa ṣe kí n máa bọ̀ pé kí n gbé fóònù fún ìyàwó mi tó bá yẹ pé ìyàwó mi ń dàpọ̀ lọ́dọ̀ òun ni mò ń bọ̀ ah, lánàá mo ní mo ní mi ò bímọ bọ̀ tí kó má wọlé mi máa dọ́dọ̀ ẹ̀ pé kò sì jẹ́ kí n ṣe kankan so ìgbà tí wọ́n máa fi pè wọ́n máa fi pè mí padà wọ́n so surprise pé wọ́n ní wọ́n fi ti kú mo dẹ̀ dán hospital mo fojúrọ̀ rẹ mi mò ń wọ̀ rẹ mi nílẹ̀ báyìí mò ń pamọ́ fi sọ̀rọ̀ mọ́ fi òògùn bá mi sọ̀rọ̀ mọ́ gbígbà pamọ́ fi gbé mo bá a ṣe eré lórí bẹ́ẹ̀dì tó wà mo tún tẹ mo fi ìláyà báyìí tẹ mo fi bá mi sọ̀rọ̀ mo bá òògùn ọmọ mo pa ẹ̀jẹ̀ ṣé mo yìí fún mi lépè lánàá ṣé mo sì fún mi lépè pé olókùn parí òkè bẹ́ẹ̀ kí ló ṣẹlẹ̀ but àìdá lóhùn tẹ̀ tiẹ̀ lọ yẹn kó lóyún lára yín báyìí. ẹgbẹ́ yín mo fẹ́ dẹ́ jó mi ẹgbẹ́ yín mo fẹ́ dẹ́ jó mi bóyá ó fẹ́ bá mi sọ̀rọ̀ ní mi ìmọ̀ bọ̀ tèmi ò ló kú sí mọ́fì ní mi ṣe dáhùn ìgbó mi wí pé máa wà bọ̀ tí má fọ̀ sí ibi kí máa bọ̀ tuntun bá pè mo mọ̀ pé ọ̀rẹ́ mi fẹ́ dágbére ni kó fẹ́ sọ fún mi kóhun ti lọ ni ọ̀tẹ́bà mi ò lè ṣe nǹkan kan nílé mo kàn ìgbà tó máa fi pè mí padà pé kí n máa bọ̀ òkú ẹ̀ ni òkú ẹ̀ ló ti sún bí ẹlẹ́rú ti mẹ́rù ẹ̀ lọ. tó o ìgbẹ̀yìn ẹ̀dá rèé o táwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá ń pè ní ìgbẹ̀yìn ọ̀rọ̀ òdìgbére hmm. ó dàrínà kò ó tún dojú àlá tó ẹ ti gbọ́rọ̀ lẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n òṣèré orí orí eré orí ìtàgé mo sọ ṣáájú ní ọ̀rọ̀ mi ìdájọ́ méjì ló wà o ìdájọ́ kan nìdájọ́ tayé ìkan tó kù ní tẹlẹ́dàá ìlédùà tó dá takọtabo èní lọ́jọ́ ọ̀dájọ́ àkọ́kọ́ gbogbo àwọn tí wọ́n ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pátá kí ni gbogbo wọn ń sọ lọ́rọ̀ kí lèdè tó ń tẹnu wọn jáde. ibi tí ìdájọ́ àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ nìyẹn nítorí pé ẹ̀dá fẹ́ lọ bẹ̀rẹ̀ ìrìn àjò míì tó sì jẹ́ wípé nínú ìrìn àjò yìí àwọn nǹkan kan náà ni ó máa tukọ̀ ìrìn àjò yẹn lọ pẹ̀lú yàn béèyàn bá ṣe ń lọ nítorí pé kò síyàwó kò sọmọ kò sẹ́bí kò sára mọ́ ó ti kù ọ́ kù ṣe àtiwá ẹ bó o ṣe lògbèsè ayé sí òun ló kù ọ́ kù. ìrìn àjò ọ̀hún tó wá fẹ́ tara bọ̀ ń bo gangan ló mọ̀ tó fẹ́ já ọ sí. ayé mà lọ ayé lóyún o olórin kan ló ń jẹ́ bẹ́ẹ̀ olórin kan nínú ẹ̀sìn Islam ló wora ẹ̀ ṣoṣoṣo ó ní ayé lóyún ayé lóyún nítorí pé ayé dìgbàdógójì sínú. Si àwa sì wà ń bí àti ìlọ tó bí mo ti ń wí pé ìdájọ́ inú ayé ló ti bẹ̀rẹ̀ nítorí pé ayé lóyún ṣé ẹ wá oyún tó wá nìyẹn níjọ́ táyé bá máa bí oyún yẹn òun níjọ́ tí ìṣẹ̀lẹ̀ báyìí tó bá ṣẹlẹ̀ nítorí pé àti ní táwọn èèyàn mọ̀ àti ní táwọn èèyàn mọ̀ gbogbo ẹ̀ ló máa jẹ jáde torí bó ni wá ti ń wí náà lẹ́lẹ́yìn ó máa sọ tiẹ̀. irú ọjọ́ yìí ni àpẹẹrẹ àfojúwọ̀n irú ìgbé ayé tí lágbájá gbé títà mẹ́dọ́ èèyàn tó wà láyé tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì dáa ó wá kú tán àwa ń gbọ́ làbárè nípa ẹ̀ ní dáadáa ṣé ẹ mọ̀ pé nígbà tó wà láyé wọn ò sọ dáadáa nípa ẹ̀ àmọ́ nígbà tó wá kú tán àwa ń gbọ́ dáadáa nípa ẹ̀ nítorí pé ìhà tó kọ ni. yorùbá ni mo fi sọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa gbọ́ mi dáadáa. híhà tá a bá kọ sáyé ńláyé máa fi ṣàpèjúwe wa ńjọ́ tá a bá kú.